festival tó ṣẹlẹ̀ ní Ogun State Abẹ́òkúta mo lérò pé ẹ̀yin gan ẹ̀jẹ̀ gbádùn ẹ̀ ah, ah, ẹni máa sọ pé àyìnkẹ́ ah, àyìnkẹ́ ẹnu ẹ̀ ti gbọ̀jẹ́ sí pé lagas bí mo ṣe sọ <laughs> bẹ́ẹ̀ náà lẹ̀ bá gbogbo a máa wà ọ̀rẹ́ last last last last tó bá ti di lọ́sẹ̀ tó ń bọ̀ màá wá mú di main main main event aláǹfààní láti bá àwọn gómìnà wa àwọn deputy governor àwọn commissioners àwọn senators so easy man aláǹfààní láti bá wọn sọ tó bá ti di lọ́sẹ̀ tó ń bọ̀ Emma má miss Miliki Express thank God it's Friday lọ́wọ́lọ́wọ́ bá ẹ jẹ́ ká tó wá lọ ṣe kí ni ẹ jẹ́ ká lọ jó mo fẹ́ ká tún gbé bọ́ọ̀dì wàdí ó ti yẹn ẹ ti wo event tán àbí ok oríwo ni a fẹ́ lọ jó sí ẹ jẹ́ ká lọ jó sí give me something like something like by Falz Oya give me something like jọ tá a bá wá padà dé abala tí ọ̀pọ̀ sùn kàn ẹ ẹ máa mọ̀ ẹ jẹ́ ká lọ jó sí something like by Falz something light okay something light òun béèrè pando yam <laughs> something light òun béèrè ẹ̀bà something light òun mámàlà bó ṣe ń mámàlà ló wọ́n dà fried rice ló ní kọ́ fún ẹ́ chicken ló tún ṣe kíni ló tún gbà mí ló ṣáà mú gbogbo ẹ̀ ló ń kó pọ̀ ó dẹ̀ ń pè something light it is well it's okay ọlọ́run mọ náà ń balẹ̀ bọ̀ ká sọ̀rọ̀ sí tọrọ àwọn obìnrin kan wà bẹ́ẹ̀ tó tọ̀ wá kọ́ lọ́wọ́ máa ṣe o tó bá ti lọ rí bọ̀bọ̀ àbí wọ́n lọ ọ̀nà èdè tó ti yẹ yín wákàtí ok baby what do you what would you like to take baby kí ló máa fẹ́ láti jẹ ẹ actually mo fẹ́ nǹkan tó fẹ́ lẹ́mì fẹ́ nǹkan tó ṣe kínní o lè ní kọ́ fún mi ní pound yam kó bá mi wọ àwọn tí inú ẹran wá tún ní ẹ tún gba gíza àti oh, o ò tún fẹ́ gba gíza <laughs> something light dẹ́lẹ́pẹ̀ it is well with you. gbogbo ẹ̀yin tèmi rẹ abala tó pọ̀ súnkọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí òun náà ni social media gist ẹ fẹ́ mọ̀ nǹkan tí mo ní fún yín lẹ́nu <laughs> ẹ jẹ́ kí n máa mú báyìí arábìnrin kan nílùú èkó iná ló ti ṣẹlẹ̀ on our wedding day ó ti yẹn ọjọ́ ìgbéyàwó ẹ mọ̀ pé lọ́jọ́ ìgbéyàwó gbogbo obìnrin àtọkọ àtìyàwó ló máa ń ṣe àkàrà òyìnbó tó máa ga tó máa pọ̀ wọ́n dẹ̀ gbé kéèkì arábìnrin wọ́n gbé wọ ibi tí wọ́n ti ń ṣayẹyẹ nígbà tó dẹ̀ fẹ́ kọ́ọ̀tì kéèkì lóbìnrin ṣáà ní kí ah ah kí ló ṣẹlẹ̀ sí kéèkì yìí ah, ó ṣáà ń tẹ̀ wọ́n mu nígbà tó ṣáà máa la gbogbo inú kéèkì ṣàfóòmù lọ́ọ́ bá ń bẹ̀ <laughs> nǹkan ṣẹlẹ̀ o oh, no serious something o oh. ó ń trend lórí social media as in serious something On trend gidi ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀ kéèkì lọ́jọ́ ayẹyẹ ìyàwó oníyàwó àwọn ẹlòmíì burú ọ̀ọ̀ láì ṣe pé half payment lọ sọ fún yín àbí wọn tẹ̀ sọ́wọ́ fún yín rárá àbí kọ́tà lọ fún yín ẹ wá lọ di fóòmù ẹ dì sínú kéèkì ẹlẹ́lẹ́ni ó oh, ga ìgà ẹ pẹ̀lẹ́ ìyàwó yẹn máa bù sẹ́kún màní ọlọ́run má jẹ́ kí karógun ẹkún ọlọ́run á máa bá wa dùn ìyàwó nú lọ́jọ́ nǹkan ẹ̀yẹ ẹ̀dẹ̀ lọ ṣe kí ni ẹ lọ kó fóòmù sínú kéèkì kéèkì tí gbogbo àwọn èèyàn tí mo pé oh your cake is beautiful oh let's cut the cake látọ̀dẹ̀ máa gbé fóòmù ni àbí inú ayé yìí kọ́ ni inside life that we are ti sú ẹ jàre kí ló tún trend lórí social media arábìnrin kan ló lọ on a date okay you know how can we hang out place ibo ló máa fẹ́ ka lókè Orísun TV mo fẹ́ ka wà láṣẹ gbogbo ẹ̀ ibẹ̀ Orísun wa ìkọ́ ló ti ṣẹlẹ̀ ẹjọ́ nítorí ọlọ́run nínú my papa. náà papa, <laughs> nínú àpapá yìí àpapá ló ti they yìí what they ó dẹ̀ débẹ̀ wọ́n dẹ̀ wọ́n what oríṣiríṣi wọ́n dẹ̀ jókòó àti déètì àti lọ́và àtòkùnrin àtòbìnrin wọ́n dẹ̀ jókòó àmọ́ kí ló wá ṣẹlẹ̀ nǹkan jọ mí lójú ẹ bi mí pé kí ni okay bọ̀bọ́ yìí ó dèrọra bó ṣe wá jí fóònù méjì ń bẹ́ẹ̀ yẹn mi ò understand ó dẹ̀ jí fóònù méjì bó dẹ̀ ṣe jí tán ó dẹ̀ sá lọ wọ́n dẹ̀ rí i pé ẹni tó jí fóònù yìí rè nígbà tó dẹ̀ ti sá lọ ìwọ tó dẹ̀ lọ ní date àti female person àti fẹ́ máa lé ó ti ẹyin bọ́ ṣe gbé eléyìí e nìyẹn òwe sábàṣá <laughs> rí boyfriend yẹn tó gbé ẹ e wá ìwọ wà ń bíbà ẹjọ ń tòrẹ ẹ̀yin obìnrin ẹjọ tó yẹ mo ṣe máa sọ tẹ́ bá fẹ́ fẹ́yàn ẹ máa lọ lé ẹ wò ó ẹlòmíín kí ní ṣe wọ́n bí o jẹ́rìsì nígbà tó tẹ́lọ̀ ní déètì sí i tó gbé ẹjọ́ kò tó ti ń flex lọ́wọ́ tí o dẹ̀ lọ jí fóònù tó dẹ̀ sá lọ tó jẹ́ pé wọ́n ló gbé ṣé o ti lọ déètì dáràn báyìí ẹ̀dùn tó rọlọ́run ẹ jẹ́ ká máa ṣọ́ àwọn èèyàn tá a máa máa tẹ̀lé jáde má kọ̀wọ́ pé a mo ti rí fàyè awúfù lójú gẹ̀yẹ́ ń sìn ìfà ló pe o kò mọ̀ pé nǹkan tọkàn tí déètì òun máa lọ <laughs> kò mọ̀ pé nǹkan tí bàbá yẹn máa lọ dá sóhun lọ wọ́n arrest ẹni state at least wàá ṣàmọ ibi tí bọ̀bọ̀ yẹn wà kó tó lọ gbé fóònù onífò kó tó lọ jí ó ti yí ẹ ìwọ obìnrin tó ń wò mí lé story yẹn ṣó gẹ́ẹ̀tì gist yẹn ẹ jẹ́ ká máa ṣe kí ni ẹ jẹ́ ká máa ṣọ́ra ṣe kó ṣe gbogbo ọwọ́ epo ó ti yẹn ọwọ́ epo ẹsẹ̀ eku ẹsẹ̀ ẹja kó ṣe gbogbo ẹ̀ náà ni a máa máa jẹ káàkiri. kí ló tún trend lórí social media gbogbo ẹyin tèmi inú mi ò dùn láti sọ eléyìí torí ní gbogbo ìgbà tí n bá ń gbọ́ wípé ẹlẹ́mìí tún ti gbà ẹ̀yin náà ti mọ̀ pé a ṣe òun ni ọlọ́run òun ni ọba tó máa pani òun lọ́ba tó tún máa tún kírèètì ẹni òun lọ́ba tó tún máa jí ni ní ìjú ìṣàgá òun ni eléyìí ti ṣẹlẹ̀ àwọn ẹ mọ̀ pé tẹ́ bá wọ kẹ̀kẹ́ márúwá kẹ̀kẹ́ márúwá tẹ́ bá wọ̀ ẹ mọ̀ pé dáìvà èèyàn kan níwájú mọ́ dáìvà ó méjì àwọn mẹ́ta dẹ̀ máa wà lẹ́yìn ní ìjú ìṣàgá ni ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ tírẹ́ẹ̀nì ń bọ̀ ọkọ̀ ojú orin oníkẹ̀kẹ́ máa wá ìfẹ́ sọ̀dá àwọn tó wà náà kọ ní òkè arákùnrin farabalẹ̀ chain bọ̀bọ̀ ẹ mọ̀ páwọn èlòmí wọ́n máa fi pé òkè chain yẹn ń bọ̀ mo lè sáré kò ní bá mi bẹ́ẹ̀ni yìí bó ṣe lọ gbé gbogbo ayé ẹ gbogbo àwọn àtàyè tiẹ̀ torí àwọn márààrún ni bó ṣe lọ gbé wọn sẹ́nu tírẹ́ẹ̀nì kírọ́ọ̀ṣì wọn nǹkan tá à ń wí kò ń ṣe nǹkan kékeré o níjú ṣàgà tẹ́ pé apá gbọ̀tọ̀ ẹsẹ̀ gbọ́tọ̀ orí gbọ́tọ̀ lágbára ọlọ́run ọlọ́run á máa fi ìṣó ẹ̀ṣọ́ wa ẹjọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá dẹ̀ ń kọjá tẹ́ bá rí tó ti ń sígínà pé ẹ dúró kò sí nǹkan tó ń kọ́ yín lójú wéré lẹ wálé ayé ẹ̀ ṣàkànjú wáyé nígbà tí ya ẹnu oyún ẹ̀ oṣù mẹ́sàn-án yẹn pátá ó pé pámpám kó o tó jáde ẹjọ́ yé máa jẹ́ ká máa kánjú cause ẹ̀mí yìí kò ẹ̀ẹ́lẹ́mi ẹ̀ẹ́lẹ́mi inú freezer ń lé o èmi yóò pè méjì o tẹ bá dẹ̀ ti lọ waste ẹ ti waste ẹ náà nìyẹn ẹ jọ̀ọ́ jẹ́ ká máa ní sùúrù ẹlòmíì trailer máa máa bọ̀ ń títí báyìí àṣà máa òpó òun fẹ́ overtake trailer jọ agbára mélòó ni mọ́tò ẹ ní lẹ́gbẹ̀ẹ́ ọkọ̀ trailer onírin ẹ jẹ́ kí ṣe rí sùúrù ìṣẹ́jú kan yẹn it goes a long way o ẹ má jẹ́ ká máa máa kánjú ṣe nǹkan torí ẹ wo in fact mi tẹ́lẹ̀ máa imagine gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní ojú rin yẹn tẹ bá rí oríṣiríṣi nǹkan tá àwọn èèyàn tí wọ́n fídíò láwọn èèyàn ìgbà tí mo wọ̀ báyìí omi ń bọ́ lójú mi pé yé àwọn èèyàn ni wọ́n ni wọ́n ni wọ́n kú yìí kọ́lọ́n bá wa tẹ́ gbogbo àwọn tó ti kú kọ́lọ́n bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere gbogbo àwọn ẹbí tí ọ̀rọ̀ yìí dé affect kí ọlọ́run kó máa bá wa wà pẹ̀lú ẹ jọ̀ọ́ ká máa ṣe sùúrù láàárín ọ̀nà ẹ jẹ́ ká máa ṣe sùúrù ní àárín ọ̀nà gbogbo ayé tẹ́mi lé àlùjù báyìí lọ ní abala ti social media gist mo mọ̀ wípé ẹ gbádùn ara yín lẹ́ni mo mọ̀ pé ah, ah, ẹ wò pé òkè àyìnkẹ́ she has done well lágbára ọlọ́run ọlọ́run máa fi èrè sí iṣẹ́ gbogbo wa láṣẹ Èdùmàrè bọ́dún ìtúnṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ gbogbo nǹkan tá a fẹ́ gbogbo nǹkan tá à ń béèrè lọ́wọ́ ọlọ́run òun ni ọlọ́run máa ṣe fún wa gbogbo ẹ̀yin tèmi ẹ wò àníbi jù báyìí lọ ilé ti yá náà nìyẹn ayé ṣí sílẹ̀ ayé kú ọ̀fọ̀ wàhálà ìdààmú wàhálà kò ní ṣí sílẹ̀ fún mi kò dẹ̀ ní ṣí sílẹ̀ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa náà ní àṣẹ Èdùmàrè ní ọ̀sẹ̀ tó ń bọ̀ àtújọ máa péjú àjọ máa pẹ́sẹ̀ àtújọ máa ṣe kí ni àtújọ máa jó lórí thank god it's friday tó ń bọ̀ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ láṣẹ Èdùmàrè gbogbo ẹni tí wọ́n lé wá fẹ́ gbogbo àwọn ṣẹ́wá lọ́lọ́kọ̀ òjọ̀kan lórí social media ẹ̀yin náà tí mo bẹ ṣe máa ń ṣe ẹ lọ sí www.youtube.com/orisuntv www.facebook.com/orisuntv tó bá jẹ́ twitter àti ig wa lẹ́fẹ́ tẹ̀lé wa ẹ tẹ̀lé wa at Orísun TV ó fẹ́ kàn sí mi náà lórí social media lè láì page mi lórí Facebook Àyìnkẹ́ Daòkújọ́rẹ̀ náà ni lórí IG at Àyìnkẹ́ Daòkújọ́rẹ̀ ó lè tẹ̀lé mi yìnyín kájọ máa fò Twitter yé at Tosin Kujore èmi tí tó tán Àyìnkẹ́ Kujore ọmọbìnrin wọn ti dá Kujore sọ̀rọ̀ fetefetefetefete small but mighty of Miliki Express kódà bọ̀ ló dé tẹ́ bá sọ pé irin ọmọ tó ń gbé náà mọ́ máa fọ̀ yé màmá jẹ́ yín ó ti yẹ yín láyọ̀ ni a tún máa pàdé lọ́wọ́lọ́wọ́ báyìí mo wá fẹ́ fi yín sílẹ̀ sórí yìí nù orí jose orí wo la fẹ́ jọ́sí yé ọlọ́mọge askamaya allen avenue ní ilé yìí wà ẹ jẹ́ ká lọ gbọ́ askamaya by tẹ́ni ká lọ fi jó ẹ lọ fi ṣe fàájì yìí nù thank God this Friday ó dàbọ̀.